yorùbá mọ́ ní èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pèyèkẹ́ ẹni tí bá dá ni. ọ̀gbọ́ èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pèyèkẹ́ ẹni tí bá dá ni. ìwọ̀n làbáwọ̀ rò máa máa yẹ ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbọ́ kúkú òjò wọ́n dami agbada nù. A lot of people fall in love because of what they hear. ọ̀pọ̀lọpọ̀ látàrí ẹnu dúdùn wọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n kò ló lẹ́yìn olóyè Sunday Igboho wọ́n tẹ̀lé onítìrí. ọ̀pọ̀lọpọ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà olè ojú kòkòrò orí má yálu ọkàn ó lè ó kó bọ́pọ̀lọpọ̀ nítorí àwọn òmìnira àwọn onítìrí wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn agitators yìí lówó ó lè ojú kòkòrò wọ bílíkì wọ bíà. gbogbo ẹ̀dá tí ò bá ti láǹfààní kó kápọ̀ kan dùn ààrẹ ó lè orí ikú kíkú ni irú wọn máa ń kú. ẹ̀kọ́ pọ̀ nínú níbi ọ̀rọ̀ yìí. bọ́ ọ bá mu gàrí dákun yáyọ ọkàn pẹ̀lú gàrí tó ọ bá mu. orí mo fẹ́ jẹ níyì mo fẹ́ jẹ lọ́hùn ló kó bẹ́ẹ̀ lómi. a rí nínú ẹni tó kò lẹ́yìn olóyè mọ́jà sọ́lá ó dọ́dọ̀ orí tìrí orí wípé ah, irọ́ ni wọ́n kà fún un ó yà lóhùn òṣè yorùbá nation mọ́ ó lè lójú ọ̀pọ̀lọpọ̀ dọ́dọ̀ orí tìrí. akíkanjú tá a bá sọ nípa àwọn agitators brọ́dá mi Sunday Ọlábìyí Àgùrù ẹkùjọ́ méjì ẹkùjọ́ mẹ́ta ẹ má bínú òjòjò ṣògùn ni ara ògùn ò lé ọfẹ́ ṣe mí bí ibà lọ́fẹ́ hmm, fà á ó ti fẹ́ tó bí ọ̀sẹ̀ kan ní ìsìn àmọ́ àdúpẹ́ o àdúpẹ̀kẹ́ òkun orí ó lè wọ̀nbílíkì wọ̀bìà ojú kòkòrò ló láǹfààní ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ kí wọ́n deviate ó wá ní ìsọ̀rí ìsọ̀rí àti Ìyètúndé Onífádé mo kì í ìsọ̀rí ìsọ̀rí ni gbogbo àwọn tí wọ́n láǹfààní tí wọ́n wá sí di ìjìjàgbara àwọn kan wá látàrí wípé a ìyà tí ń jẹ̀ràn Yorùbá bóò ni ó ṣe dópin àwọn kan wá bẹ̀ wọ́n wá fi ẹ̀mí wọn jìn ó wá láwọn kan wà wọ́n wá láti wá lóókọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n lóókọ tán wọ́n deviate kú omi Yorùbá nation nígbà tí wọ́n ti ní followers wọ́n ṣe Yorùbá nation mọ́ irú wọn lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n mọ̀ ṣe justice for Mohbad wọn ni wọ́n máa rí tí wọ́n di fracas látàrí wípé wọ́n wá kó followers wọ́n wá lórúkọ wọ́n deviate láti bẹ̀. àwọn kan wà olè ni wọ́n bá wá bẹ̀. bóun wọ́n ṣe monetize page wọn bóun wọ́n ṣe monetize YouTube wọn irú wọn ni wàá rí wọ́n post ọ̀rọ̀ onítìrí lónìí wọ́n post ọ̀rọ̀ Sunday Igboho lọ́la wọ̀nbí ní kí wọ̀n bíà nítorí pé àwọn yẹn náà bọ́ ọ bá fẹ́ rí gbogbo update ń pa yorùbá nation orí péèjì wọn ló ti rí àwọn yẹn ò wá bá ń ṣe yorùbá nation wọn wá tajà ni. àwọn náà wà bẹ́ẹ̀ ọ wà láwọn sọ̀rí kan wà a lè pè wọ́n ní spy wọn wá ṣe yorùbá nation àmọ́ wọ́n láǹfààní láti wá spy láti wá wò pé kí ni Sunday Igboho àti bàbá Akíntóyè àtàwọn tí wọ́n ń pera wọn agitators ń ṣe gan-an àwọn yẹn náà wà ń bẹ̀ àwọn yẹn lọ̀pọ̀lọpọ̀ náà àwọn agitators wá wá kójọ làwọn náà láwọn láwọn WhatsApp group mi ò dá WhatsApp group kankan lẹ̀ nítorí mo ti mọ̀ yí pé àtọ̀tá àtọ̀rẹ́ àtolóríire àtolórí àti wèrè àti dìdèrè lẹ́jọ́ kóra yé papọ̀ síbẹ̀. lọ́pọ̀ yanturu lórí ilẹ̀. ló mọ ní tẹ́lẹ̀ ọmọ ní ẹ WhatsApp group mi WhatsApp group mi mo wá wò kí ló ń dá WhatsApp group lẹ̀ fún gan àti ilé ẹ̀kọ́ aládàáni bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀. àmọ́ bọ́pá tásìkò àti ṣu fùwálà. tó tún fi dé ilé ẹ̀kọ́ gíga. àwọn ọ̀sọ̀rí àkọ́kọ́ làwọn ọ̀sọ̀rí tí wọ́n wòye pé ìyá ń jà àwọn ọ̀ràn bàbá wa wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú orílẹ̀-èdè nàìjíríà wọ́n pọ̀ bẹ́ẹ̀ lókè òkun tẹ́lómi ti láǹfààní torí yorùbá nation ó ti ṣe owó náà ó ti sẹ́ni owó sanitators míì ó ti ṣe owó náà ó ti ta dúkìá ta lé ta gbogbo nǹkan lórí pé bóò láṣẹ jàjàgbara yìí tí ó sì láǹfààní kó hesitate pé bóò láṣẹ fẹ́ débẹ̀ yìí àwọn yìí gan la lè pè lọ́mọ ọkọ Yorùbá tí wọ́n ò pé gbogbo ohun táwọn bàbá bàjá kí tó yàtọ̀ lóye Sunday Igboho bá ní báyìí ká ṣe ṣe ibẹ̀ là ń lọ àwọn ni wọ́n print vest ni wọ́n ṣe flyer ni wọ́n ná owó ni wọ́n nára àwọn ọ̀sọ́rí kejì àwọn wá láti wá ló kọ́ gbogbo àwa tá a wá ṣe agitators ọ̀pọ̀lọpọ̀ ti gbélájì ọ̀nà wọ́n ti drop wọ́n drop látàrí wípé orúkọ tí wọ́n fẹ́ ni wọ́n ti ní followers lórí Facebook lórí YouTube àwọn followers tí wọ́n ti wá nìyí ó ti jẹ́ kọ̀pọ̀lọpọ̀ drop láti wípé ohun tí mo fẹ́ ni mo ti ní orí ológbò mi tó súnlẹ̀ bí ọ̀lẹ ọgbọ́n inú ẹ̀ pépè yìí bí mo bá dákẹ́ jẹ́jẹ́ tí mo bá ṣe bí ẹni tí ò rí kì í ṣe kọ́rọ̀ tí mo fẹ́ sọ ni ò sí àmọ́ bí ọba tásìkò àti ṣùfùrù ò nílà àwọn yìí wọ́n láǹfààní wọ́n wá láti wá mékì orúkọ tó o bá ń wò wọ́n nìsín ó rí irú wọn wọ́n ti lè gbé justice for Mohbad irú wọn wọ́n ti lè tẹ̀lé olóṣèlú irú wọn wọ́n lè ti láwọn ti drop Yorùbá nation àmọ́ péjì tí wọ́n fi bẹ̀rẹ̀ yorùbá nation wọn drop ẹ̀ ọmọ táyọ̀ mú kẹ́yìn náà sà ẹ ṣe àmì àṣẹ àwọn kan wá rèé owó ni wọ́n wá wá síbẹ̀ irú wọn bí wọ́n bá ṣe gbé ọ̀rọ̀ onítìrí ni wọ́n mọ̀ gbé ọ̀rọ̀ olóyè Sunday Igboho gbogbo ọ̀rọ̀ yorùbá nation ló mọ bá lórí péèjì wọn kódà o lè sọ pé ní báyìí ni wọ́n tẹ̀lé o lè sọ pé àwọn wá wá gbẹ̀ láti cash out owó ni wọ́n wá méèkì látòrí youtube àtòrí facebook wọ́n monetize gbogbo ẹ̀. o wá rí àwọn kan wá wà àwọn náà join látara ìfẹ́ tí wọ́n ní sí olóyè Sunday Igboho àti bàbá Banji Akíntóyè òrírù èmi yìí ẹjọ́ ọmọ ìyá ìfẹ́ olóyè Sunday Igboho àti ìfẹ́ Yorùbá nírúwà yìí fi ń ṣe níjọ́ tí Igboho bá ti ní ṣínà yá fi Yorùbá nation lẹ̀ mo fọlọ́ọ̀bùra kò ní tó five minutes màá dì náà ọ̀sẹ̀. because I've never seek for any help for any Yoruba nation habitators. I don't mingle, I don't associate. I stand on my feet. That is why nobody could pull me. That Shina Akanbi, Mr. Wisdom, are hereby pronounced to collect money from anyone. No, I did not. And I've never created any WhatsApp group to exhaust people. No. I didn't. I did not. Because tí Ọlọ́run bá rí ọ, jẹ́ kéèyàn náà jẹ́ iye. Àwọn kan náà wá wá. Wọ́n ẹ̀ ṣe Yorùbá nation wọ́n wá as a spy. a sì ti ṣetán láti gbó. olóṣèlú rán wọn wá àwọn ọ̀tá olóyè sunday gbòho rán wọn wá. ní báyìí. wípé ẹ lọ sáwọn whatsapp group táwọn agitators ní ń dálẹ̀ ẹ lọ máa gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ ẹ lọ máa fimú fílẹ̀ òun ni òòyà ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe agitators kílẹ̀ ń dá whatsapp group lẹ̀ fún. àwọn tẹ́ ẹ bá jọ ní ọ̀rọ̀ ló yẹ kẹ́ ẹ jọ wà ọ̀pọ̀lọpọ̀ yín kí lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ kí Yorùbá nation tó dé WhatsApp group wo initiative wo lẹ fi gbé WhatsApp group yín kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ kó síbẹ̀ ṣẹ́nu yín konú èèyàn mélòó ló mọ̀ jíndòjíndò ọ̀pọ̀lọpọ̀ nu yín ẹlẹ́yàn two hundred lórí WhatsApp group kínú tẹ́jọ́ ń sọ kínú tẹ́jọ́ kínú tẹ́ àmọ́ látàrí olè tọ́pọ̀lọpọ̀ fẹ́ jà wọ́n dá whatsapp lẹ̀ ẹja dáwó lórí whatsapp wa o ẹja ṣe kinní kan lórí whatsapp wa o mélòó nù àwọn agitators ló lè sọ̀rọ̀ bí mo yẹ ń sọ̀rọ̀ yìí kó wọn ò ní whatsapp ohun tọ́pọ̀lọpọ̀ fi kó bá ní àjò yìí ó pọ̀ ju oore tí wọ́n ṣe síbẹ̀ lọ. látàrí wípé afẹ́ni wazabù láti fi ṣe kiri bọ́ ọ bá ní information tó fẹ́ pass fún mi send ẹ̀ sí mi directly àwọn tó yẹ kọ́ ní wazabù kò ju àwọn tí wọ́n ń gbójú síta lọ tí wọ́n ń sọ̀rọ̀ if you have any genuine information you want to pass to each other èmi ò mọ ibi tẹ́ ẹ ti ń kó gbogbo aráàlú sórí wazabù olóṣèlú èkó gbogbo aráàlú sórí whatsapp àwọn tí wọ́n jọ fẹ́ pínwó lóru ni wọ́n kóra wọn sórí whatsapp wípé ẹjẹ wa ṣe campus meeting what meeting are you doing gbogbo àwọn tẹ́wájọ wà lórí facebook ẹ pè wọ́n ní fan ẹ wá ń dá whatsapp group kalẹ̀ orí àtẹnujẹ ló kó bá ohun tí wọ́n ń pè Yorùbá nation àtojúkòkòrò gbogbo ẹ̀dá tí ò bá ti níra rẹ̀ kó tó má bá olòṣì dòwò pọ̀ gbogbo ẹni tó bá rí pé ayé rẹ̀ ti gbé pẹ́ẹ́lí ó ti rí mílíọ̀nsì dákun má fi táùsànsì lọ́ọ́ nítorí yóò jọ lójú nǹkan bí tí ní jolùṣẹ́ lójú nǹkan bí tí lọ́pọ̀lọpọ̀ wọn ti deviate. òun kékeré ló jolùṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lójú ni wọ́n fi ba yorùbá nation jẹ́ àwọn onítìrí kọ́kọ́ strategize wípé kí la lè ṣe fáwọn agitators yìí láti fi entice wọn wọ́n entice wọn pẹ̀lú tí wọ́n ń pè ní owó at least ó dà pé wọ́n fún wọn ní bóyá two two hundred thousand láti fi ra data nígbà yẹn ó rí gbogbo ẹni tó bá ti wá jẹ dòdò kò ní lè sòdodo àkọ́kọ́ gbogbo orú ọ̀fà yẹn wọn lè gbé wá sọ́dọ̀ mi nítorí wọ́n ti sọ fún yín wípé ẹ bá gbé dọ́dọ̀ rẹ̀ kò ní gbà ẹ̀kejì àbúrò gbòho ni pé ẹ bá gbé dọ́dọ̀ rẹ̀ àṣírí òtù wọn lè gbé gbogbo àwọn ọ̀fà yẹn kò lè dọ́dọ̀ mi because they know I'm principled and I will never take any trash ó wà ní gbogbo àwọn ṣàyídì yìí ṣàyídì ọmọ bọ̀tá yìí ara àwọn ẹmọ ẹ̀yìn olóyè Sunday Igboho ni àmọ́ gbogbo ẹ̀dá tí ò bá ti ní ayọ̀ ọkàn gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ jẹun tọ́gà rẹ̀ ń jẹ tó dúró dásìkò tiẹ̀ ìṣubú ní ọ̀padà ṣubú méjì àti ẹ̀kẹrìnlélógún. àwọn kan fún gbòó lówó ó yẹ kí gbòó fún wa lówó. àánú ọlọ́run. orí gbogbo tá a bá jẹ òní sàn kọjá ẹnu èèyàn láyé à ń dọ́rin àwọn òmórí olówó à ń dọ́rin àwọn mẹ́sì olòṣì ọba onípínlẹ̀ sọ pé onípínlẹ̀ pé ọba ńlá ni mo ń so lórí ibùdó lórí ire. mo bọ́lá jí. ta lèèyàn tó yanrí olórí kọ́ wá wí ta lèèyàn tó yanrí yanjú tí ò wúlò ọlọ́run ni mo ń la ni èèyàn kọ́ gbogbo eré tọ̀pọ̀lọpọ̀ yín wá sá lọ sọ́dọ̀ onítìríṣẹ ti wá là. torí pé ìjọba orílẹ̀-èdè olómìnira yorùbá. ṣé ẹ ti là. ti fi ẹsẹ̀ múlẹ̀. ẹni apá kó ten million fún. bálùbárí kan ò bá síbẹ̀ eṣinṣin ní yọwọ́ mi ni kò lè la. ọlọ́run ní máa ń la ní èèyàn kọ́ nítorí orí ní ń dá ni ẹnìkan kì í dá orí aṣẹ̀dá ní ń dá ni ẹnìkan kì í ṣàṣẹ̀dá. ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbọ́ kúkú odò wọ́n dá ní agbádá nù. a sì ti ṣetán láti orí ọ̀pọ̀lọpọ̀ sáré ju kádàrá lọ. tí ìjọba adélé náà sáré là jẹ́ ń tẹ̀lé bí jẹ́ ń tẹ̀lé ọ̀hún gbogbo ẹ̀dá tí bá ti ń sáré àsádù ikú kíkú ni ó kú. Overtake is allowed in the journey of life but don't overspeed because overspeed kills. Èyìnbó ló sọ bẹ́ẹ̀. Ó ní a lè dúra wa lọ níbi eré ìje èèyàn láyé. Àmọ́ má sáré àsápajúdé mọ́ bá sáré àsápajúdé ó kù kíkíkù ẹnu gbà tí Saheed tó bẹ̀rẹ̀ sí ní dalérè Sunday Igboho ṣe mọ̀ yí pé ọlọ́pàá gbé nígbà tí ọlọ́pàá gbé èmi ni mo fi olóyè Sunday Igboho yí pé bẹ́ẹ̀ ni ó ti kú lóòótọ́ èmi mo fi olóyè Sunday Igboho wí ẹgbẹ́ ọmọ yìí lẹ̀ wọ́n ní ṣínà kí mo fẹ́ dá sí fún kò kàn mí nà àmúlẹ̀ lè ṣe bẹ́ẹ̀ mo ní ẹjẹ́ àgbàlẹ̀ kọ́ mọ́ bá fi sọ yín lẹ́nu ayé ti mọ̀ mọ́ yín ọ̀n tó bá rí bẹ́ẹ̀ máa pè sí pi ọ̀yọ́ èmi ni mo wà nídìí ẹ̀ tí wọ́n fi gbà kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbà kalẹ̀ mọ́tò ẹ̀ tí wọ́n gbà àti àwọn property ẹ̀ èmi ni mo fi mo ní kọ́lọ́ Sunday Igboho pé àbúrò wa kan à ń pè ní Kàbírù òun ló ń tẹ̀lé lọ sí zone two tí wọ́n fi lọ gbà àwọn ewu ẹ̀ kalẹ̀ a sì mọ̀ pé ọ̀dọ̀ onítìrí ló wà onítìrí ò sì gbà kalẹ̀ ó rí gbogbo ohun tó o bá ṣe láyé yóò ní gbé aburú ló bá ṣe ni àwọn ẹ̀dá èèyàn ò ní gbàgbé ọba tí ó ń ṣẹ̀sùn ò ní kú máa ṣe ohun tó bá ṣe ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san ìgbà tó yá àwọn èèyàn tó wà ní gúrúùpù ọmọ bọ̀tá gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń sẹ̀yẹ̀ sí mi mi ò ti torí ẹ̀ kí n wá sórí péèjì yìí ní kí n láǹfààní kí n sọ́rí pé ọmọ bọ̀tá o bẹ́ẹ̀ náà àwọn kan náà ń ṣe bẹ́ẹ̀ náà orí gbogbo tó o bá ṣe ní kọ̀kọ̀ tára yóò lè wí lọ́jọ́ tó o bá ń bẹ láyé lọ́jọ́ o bá kú tọ́wọ́ sọ gbagba wálé à. o sì mọ̀ wípé gbogbo àwọn tó kó sórí gúrùpù forty percent ni wọ́n tẹ̀lé ọ sixty percent wọ́n wá bẹ̀ láti mọ wá wò ẹ̀sìn rẹ̀ yìí. but ọ̀pọ̀lọpọ̀ mọ rudiment of life ayé òyìn ọ̀pọ̀lọpọ̀ wọ́n bọ́ sínú ayé ni wọ́n ń jẹ ayé lọ wọn ò pé ohun tó bá dùn àmọ́ pani ohun tó kó bá ṣàyídì ni wípé èmi mo rí wájú mú lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ òmìnira ohun tó sì fà ni wípé ó rí ó wúlò lọ́dọ̀ Ìgbòho jẹ́ á fi oúnjẹ fà ọ́ mọ́ra ń bì yìí wọ́n fi oúnjẹ fà á mọ́ra bó tí àwọn ni wọ́n rán ní pé ó dá ẹ ṣé wàá lọ print fìlà ìwọ ni kò lọ print vest orí wọn bá tọ́rọ́tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n rí ń bẹ̀ ló sọ wọ́n dẹni àánú. bàbá wa yẹ ní ẹlẹ́bùbọ̀n sì ní èké ní pẹ́rú o èpè ní ń polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pé ìkẹni tí bá dání èké ní pẹ́rù èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pé ìkẹni tí bá dání bọ́ọ̀ bá báyọ̀ ṣe máa kò nílò pé ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa kò nílò kọ́ ọmọ bàjẹ́ bọ́ ọba ti wá níbi tí wọ́n ti kú olóyè Sunday Igboho ó wà gé ó wà gbé fọ́tò ara rẹ̀ sí i. mo bọ́lá jí. orí àwọn orí kan wà. kí ọlá ọmọ ọ̀rẹ́. bọ́ ọba bá wọn jà bóyìí ọba lé ibi tẹ́ni méjì bá ti ń jà koríko bẹ̀ ni ó forí fà nítorí onídìí mo ti bá a dé ológbò ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mo ti bá a ṣẹ̀ ọjọ́ tí mi bá fẹnu kọsẹ̀ ọjọ́ náà lọ̀rọ̀ ẹkún bọ̀ fún ṣìṣẹ́ ẹ̀ àwọn kan ti bá odidi wọ́n ti lo lóko ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá perí wọn láì da ẹ̀yin nìkan mọ̀ ṣe ẹ̀jẹ̀ àgbàgbé superstition ẹ̀jẹ̀ àgbàgbé páyédáyé ọ̀làjú àmọ́ ohun tí wọ́n jẹ lọ́jọ́ tí wọ́n bí wa àmọ́ ohun tí wọ́n fún wa jẹ lọ́jọ́ tá a kéré àmọ́ pọ̀lọpọ̀ kò lóògùn bí ọ̀bá lóògùn mọ́dàrí kan ti ń bẹ lára rẹ̀ torí fi ń kó gbòòwò yọ ṣé wọ́n rí sí i bó ṣe jẹ́ gbọ́n mi yẹn mo máa avoid e níbi àwọn nǹkan kan tóun náà mọ̀ pé mo máa avoid e òun gbogbo tí mo bá ti mọ̀ wípé ó lè padà fa ẹ ṣínà ń gbọ́ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn mo máa avoid yẹn e. pàtìlíṣínà ó rẹ̀ jẹ́ bá ṣe jìnnà àlàyé rẹ lómi o ani tani yẹra mari àpẹ akẹrẹ ọbọdà wa ni àbí kẹrẹ kébi ani ah, ẹwọ náà lè ṣe ẹwọ àlàyé ah, mi bísí nítorí ohun tó bá lè fà á tí mi ò bá ríṣẹ́ yẹn jẹ́ tó bá lè fi fà á tí ó fi bínú ni èyí kò má avoid yẹ nítorí mo mọ̀ yí pé nǹkan kan fọhùn lára ẹ̀. I usually avoid it nínú ẹni tó yẹ kó máa jókòó sí ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì ni mo wà ṣùgbọ́n ọmọ ọkùnrin kan pé mo súnmọ́ bá níwọ̀n yé mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà bẹ́ẹ̀ ni mo ṣe rí mo súnmọ́ níwọ̀n ẹgbẹ̀je mo wá ta kété sí wa genius people ni wa. tí ẹ bá ṣe kó bá nílò mi wá pẹ̀lú ṣínà ọ̀gá rẹ̀ mẹ́bọ̀ yìí nípìn. a dẹ̀ ti kúrò ní November twenty twenty twenty two àfi tá a bá ní nǹkan tá a jọ sọ tì tó yẹ ká ká ṣe aláyẹ yẹsà nítorí èèyàn mẹ́ta ni mo ń sórí burúkú lára ẹni táṣì ọlọ́run bá wà lára ẹ̀ ìyàwó mo ń sórí burúkú lára ẹ̀ ọ̀rẹ́ mọ́ sórí burúkú lára ẹ̀ àwọn àbúrò ẹbí ó sórí burúkú lára ẹ̀ ó kàn kọsẹ̀ ní ẹ̀gbọ́n wa ní ẹ̀gbọ́n wa ní lọ́kàtàn Yusufu. òkúta iyebíye kó máa ṣe ìmọ́lẹ̀ sàlẹ̀ èmi Modupe Ntrabiola. àwọn ọmọ ìyá rẹ̀ ò gbà kó ọlọ́run ni. Democratic Republic of the Yorùbá. wọ́n kọsẹ̀ lára ẹ̀. ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty four. wọ́n pàṣọkọ ẹrú. ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ó bẹ̀rẹ̀ ìlú tiẹ̀. àwọn ẹbí rẹ̀ kọsẹ̀ lára ẹ̀ wọ́n àmọ́ pòun lògo ìbílẹ̀ àwọn tẹnikẹ́ni ò takò. bọ́ọ̀ bá ti wá mọ̀ yìí pé ẹni yìí kankan fọhùn lára rẹ̀ àṣẹ tọ́lọ̀ fún orí bọ́ ọ̀bá ti lè sọ̀pọ́ọ̀tì kádàrá ẹ̀ jókòó jẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ò mọ kádàrá àlùkò. ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èyí lọ. ẹ pa àgbò tó fì yìí. èmi mo dúpẹ́ onítìrí abíọ́dún. èèyàn mélòó ló ṣe bẹ́ẹ̀ lẹ̀ ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ní torẹsẹ̀ kájárí ọlọ́run bẹ lára rẹ̀ mọ́jà kanra wa. ọmọ yorùbá ni mí opó olóògbé MKO Abíọ́lá ni mí ọmọ onítìrí èkó ni. àwọn kan wà ọlọ́run ló fẹ́ wọn. pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ no matter how the situation may be ọlọ́run kàn máa kẹ́. pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí. gbogbo làásìgbò yìí. pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí òpin pẹ̀lú agbára iyì ògo. ọ̀fọ́ fìrùnàgbá láàrú lóye Sunday Igboho. mo proclaim ilẹ̀ Yorùbá mo issue. à notification, publication, pronunciation sovereignty Democratic republic. ó yẹ mo ti gbàgbé àwọn àkáǹtì kan tí mo ní sáwọn àwọn báǹkì kan mi ò fẹ́ dápọ̀ àwọn báǹkì yẹn. ó ní sovereignty. mi ò mọ pé mo láàkáǹtì síbẹ̀ ṣá. mo ní lọ́nà o ọmọ àwọn àkáǹtì ọ́fíìsà yẹn wọ́n á kàn wá wípé ọmọ àwọn obìnrin lọ́sẹ̀ máa ń wá àgbẹ̀rẹ̀ yẹsà wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ òun wọ́n ní tóun bá ti ní ti tájẹ́ẹ̀tì tóun bá ti fowó sàkáǹtì ọmọ ọmọ àdóhùn dó káṣíwá wọkà ni wọ́n gbọ̀ òun sí báǹkì wọ́n wà ní èlò ni tóun bá gbé sàkáǹtì ẹ tẹ bá lè fi hundred million fifty million síbẹ̀ ọmọ ọmọ ọmọ retain òun ọlọ́run àgbà lókè ẹ wọ́n á dẹ̀ fi fifty million yẹn sínú àkáǹtì yẹn olóhùn ti wá gbàgbé bí àkáǹtì mẹ́wàá tóun ò rántí ìgbà tí wọ́n wá freeze àkáǹtì yìí tí wọ́n wá print gbogbo àkáǹtì tóun ní wá fóun ló wà ògà ṣóun ní àkáǹtì sí báńkì báyìí ṣóun ní àkáǹtì sí báńkì báyìí òun ti kọ́dà òun ò ma òun ò rántí àkáǹtì ọ́fíìsà tó ní àkáǹtì òun ṣí àkáǹtì yẹn lórúkọ ẹ̀ mo kí sísà mi olúwa kẹ́mi ìfẹ́ olúwa forward ever backward never whoever that look down at you will surely come back and be to at the great top. Because the Lord is your shepherd, you shall not want. He makes you to lie down and green pastures. He leaves you beside the sea water. He restores your soul. He leaves you beside the righteousness. For his name say, even though you walk through the valley of shadow of death, you shall fear no evil. But out with the rock and the sky, they comfort you. That prepared the table before you in the presence of your enemy. That that cover your head with all the comfort. So surely goodness and mercy shall follow you all the days of your lives, and you shall dwell in the house of the Lord forever and ever. Amen. Mo kí ìyá mi, nǹkan kò ní ṣàlàáfíà yín. Orí olóyè Mọ́jàsọ́lá ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì gẹ́gẹ́ bí ẹni tí owó ebi èépa lọ fi bí àwọn owó kan. Olóyè Mọ́jàsọ́lá ti gbàgbé ọ̀wáyé àkáǹtì tí wọ́n wá freeze yẹn ló jẹ́ kí olóyè Mọ́jàsọ́lá rò pé ah. Democratic Republic of the United States. Ọlọ́run kó bless. ṣé wọ́n parọ́ fún ọ. ṣàánú orílẹ̀-èdè Yorùbá ti wọ́n. ìgbà ó máa kí ẹnu gbẹ̀yàn kí ẹ̀gbọ́n yàn fi sọ mí àbí ṣìnà ṣé wọ́n parọ́ fún owó tí mo ní náà kájú ká máa ná twenty years àlẹ́ tó ṣì mọ́ ìmọ̀ pé mo ti lówó tó bá. mo ní ẹ̀ ẹ́ mo tún wà mo ní ẹ̀ ẹ́ ṣìnà wà láì tí n bá send àkáǹtì mi sí ọ ẹ̀wọ́ bọ̀ ìmọ̀ pé mo lówó láwọn àkáǹtì yẹn àwọn kan sì láyé rẹ̀ bàjẹ́. a dẹ̀ ti kúrò ní november twenty twenty twenty two ní èní. ló fi mọ̀. ọjọ́ kejìlá oṣù kẹrin. ó wá rí àwọn ṣáídì. ìyẹn jẹ́ april twenty. bọ́ ọ bá fẹ́ tẹ̀lé yẹn tẹ̀lé pẹ̀lú ọkọ̀ kan pẹ̀lú nù kan. ó pe ayé sọlẹ̀ sórí ìsanmi tí ò rí pẹ̀lú agbára tọ́lọ́run fi ta sọ́mọ̀. tẹ̀lé pẹ̀lú ṣùgbọ́n ẹ̀. pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀. lèmi kẹ́ lè jẹ́ yìí. ìgbà tí wọ́n wà lẹ́gbò pé mo wá sílé yẹn bóyá mi jà bẹ́ẹ̀ mẹ́ta tí n bá wá gan tala ẹ̀ fara lọ́rọ̀. èmi mo dúpẹ́ ní Abiola mo proclaim. tá a bá ti sọ̀rọ̀ wa tán wá ní ẹ̀dúró lèmi mò ń bọ̀ màá ní lèmi kẹ́ èmi lọ Mr. mr ti náà ẹ̀ sun ó bẹ̀rẹ̀ lu tiẹ̀. and i don't expect anything from him. káàkiri àgbáyé yorùbá ó dorílẹ̀-èdè tẹnikẹ́ni ò takò. àìmọye ìjà orí ẹ̀ ti dàrú tiẹ̀ orí ẹ̀ ti dàrú. ó ti wá sí ìmúṣẹ. that is me. ọlọ́run fi dá ogun tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ àṣẹ náà ọmọ yorùbá ní tẹlẹ pẹ̀lú ṣùgbọ́n ẹ má expect wípé ọ̀gá rẹ ni kó máa fún ọ lówó oúnjẹ ọlọ́run ó ṣe tiẹ̀ náà lọ́nà mi bí má ga fara lérò bí wájà alẹ́ ní mi náà kúrò ọlọ́run ní máa ń kẹ̀dá àmọ́ pọ̀lọpọ̀ wọ́n expect pé Ìgbòho gbọ́dọ̀ gbé mọ́tò fún mi ó gbọ́dọ̀ ra ọkọ̀ fún mi ó gbọ́dọ̀ ralẹ̀ fún mi ó gbọ́dọ̀ kọ́lé fún mi pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jà ìkú pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jà ẹbí ẹ̀ mélòó ló ti kọ́lé fún. ní ìpẹ̀kun pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jà ní òpin. látàrí olóyè Sunday à ń pe ọkùnrin kan Sami Japan ó gbé mọ́tò fún Saheed ọmọ bọ̀tá. notification publication annunciation. ta ló jẹ́ kó gbé mọ́tò fún. sovereignty democratic republic lọ democratic republic of the. àmọ́ mo wá rí àwọn kan wọ́n sẹ́ni voice note kan sí mi wọ́n láwọn gbọ́ ìṣòro Sunday Igboho ló pa ṣé ẹ mọ ibi tí ọmọ bọ̀tá gbé ọmọ bọ̀tá tó ti fìlú lẹ̀ tó ti lọ gbé Ghana. káàkiri àgbáyé wípé kán mọ̀ wípé democratic. táwa ló ráyè tiẹ̀ tí ó wà lọ Ghana. newest nation in the world number fifty five in Africa orí fúnra wọn náà ni wọn mọ fúnra wọn lóògùn jẹ fúnra wọn lójú tì wọn. nítorí Ọlọ́run ṣàánú fún wa torí ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa. ní yorùbá fi ní èké ní pẹrú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pèyèkẹ́ ní ti bá a dànù. December eighteen twenty twenty two. ọ̀pọ̀lọpọ̀ wọn fi orúkọ Ìgbòho nílẹ̀ ìwòsàn. wọ́n rò páwọn ó ya aláṣọ pèrègèdè bí ọwọ́ aṣọ ni wọ́n sì mọ̀ wípé ọba ti pa Ísírẹ́lì mọ́ kèé tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn. ọmọ yorùbá ò bójú wẹ̀yìn mọ́ wájú wájú ni òkè òkè. he who keep Israel will not slumber. àti ní sovereignty wa àti bẹ̀rẹ̀ ìjọba wa. even though i'm a muslim. àti rí àánú gbà. I still go through my Bible. Nítorí mo rí kà nínú Bíbélì mi pé inú mi dùn nígbà tí mo gbọ́ pé ara ẹja lọ sílé Olúwa. I don't discriminate any religion ẹ jẹ́ ká máa yan ọlọ́run ká máa fọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ṣẹlá ọmọ yorùbá yp. ó wá ní pọ̀ gan-an a máa bẹ̀rẹ̀ sí rí ní kíá. a lot of people fall in love for money and what they hear. tí àwọn ọmọ yp. àwọn onítìrí wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ agitators látàrí wípé ó lè lẹ́yìn kíní ìyẹn já fún yín lówó láti ṣe business láti fi ṣoko láti gbogbo ẹ̀ láti. wọ́n rí i pé olórí kòkòrò ní ẹja fowó tàn wá. àti ní control over resources wa. wọ́n fowó tàn pọ̀lọpọ̀. pẹ̀lú àtìlẹyìn ọlọ́run a pé gbogbo ìlú lágbàáyé. gbogbo ẹ̀dá tí ò bá ti yáyọ ọkàn òun bí ti ní dolùṣẹ́ lójú. àti dorílẹ̀-èdè o. wọ́n fowó tàn pọ̀lọpọ̀. DIYP long live DIY Democratic Republic of the Yoruba. ẹ̀kẹ́jì. kọ́lọ́n kó kó ṣàánú Eh, orílẹ̀-èdè yorùbá ti wá ń tẹ̀. ẹlòmíì wọn ò fowó tán ọ̀rọ̀ dúdùn ni wọ́n fi tàn wọ́n eh, látàrí pé a ti gba lẹ́tà lọ́wọ́ àjọ àgbáyé a ṣẹ̀ṣẹ̀ ṣe mítìn tán pẹ̀lú àjọ àgbáyé ìwọ tí ẹ béèrè wípé ẹ fọwọ́dù lẹ́tà yìí sí mi fọ́tò bí tẹ́ ti wà ní conference meeting. Yeah a dẹ̀ ti kúrò ní november twenty. ẹ fọwọ́ dẹ̀ sí mi. ní wa ń fa afọ́jú pọ̀ pa. ọ̀pọ̀lọpọ̀ yín ohun tí wọ́n ń sọ lẹ̀ ń gbọ́. A lot of people fall in love by Olúwa sọ fún mi wípé because they know you are into religious slavery pẹ̀lú agbára tọ́lọ́n fi dá ọ̀rọ̀. ẹrú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò lè dá bíbélì ara rẹ̀ kà fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò lè dá kùránì ara rẹ̀ kà fúnra rẹ̀ láti lọ wò ó àmọ́ ohun tí àáfàá mi sọ ohun tí wòlíì mi sọ ohun tí ìyá wa sọ wípé olúwa bòun sọ̀rọ̀ olúwa bá mi sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ fi tẹ̀lé ti when you don't have your own thinking faculty. I will descend so low to use your own thinking faculty. That means my brain is not more functional àṣẹ tọ́lọ̀ fi dá ogun tó dá tó ní kó máa bẹ. mo rẹra mi lẹ̀ ní tí mo bá lo làákàyè tiẹ̀ ìtumọ̀ ẹ̀ wípé ọpọlọ tèmi kò ṣiṣẹ́. ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èyí lọ. bẹ́ẹ̀yàn bá sọ fún ọ wípé báyìí kàṣá tẹ̀lé wà nígbà tí olóyè mẹ́jà sọlá ní ó yá òun gan ni ó ṣíwájú rálì opó olóògbé MKO Abiola ni mí. ó yá sọ iwájú tí onítìrí síwájú tó ní ẹ̀ka lọ nírújọ́ tẹ́ ẹ fẹ́ lọ gbà á. pẹ̀lú agbára tọ́lọ́ fi ń já ìrí. ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ ọ̀yọ́ onítìrí ló yẹ kó síwájú kó gbé miles. kí adelé náà síwájú láfìmọ̀ wípé rárá wọ́n mọ tí wọ́n ń ṣe orí ọmọ ọlọ́mọ ni wọ́n ránṣẹ́ dé tòun tòun